láti wáyé pa máa rí là máa rí. àṣùrẹ́ tètè kan ò ní kọjá ilé. kàbólówó gbélé kò pé ká ní lárí. bámúlé tó lòṣì a lè jẹran tó jẹrin lọ. olódodo lóò lódodo ta ló lódodo ènìyàn ò sí mọ́. kò séèyàn mọ́ kọ́lọ́run máa gbà wá. olódodo olódodo la wí. ta ló lódodo ta ló lódodo gbọ́dọ̀. hello Mr. Tunde ẹ eh, mo ti ń pe fóònù Mr. Jide. Odùsọ̀yà àwọn ò gbé fóònù mi náà kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ẹ bá mi sọ fún Mr. Jide Odùsanyà I must get my money today one million naira ẹ gbọ́dọ̀ pé báwo ló ṣe ṣe business bẹ́ẹ̀ yẹn yes now nígbà tẹ ṣe cash deposit tẹ́ẹ̀dẹ̀ wá sanwó tó kù nǹkan ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi sọ fún ọ pé before the end of today mo fẹ́ gba one million naira mi tó kù mi ìfowó báyọ̀ ń ṣeré o and I know he knows that ọkàn try patience mi ni mi ìfi owó báyọ̀ ń ṣeré rárá ni ẹ jọ ẹ bá mi sọ fún wọn bẹ́ẹ̀ ah kí ló táwọn èèyàn máa ṣe business báyìí náà. Ah. ẹ̀yin náà máa sọ fún yín pé tá a bá ti fáwọn èèyàn lọ́jà ẹ make sure pé ẹ gbowó mi ẹ̀ ní gbọ́. hello miss bakare hello miss bimbo bakare ẹ kásán ẹ jọ̀ọ́ madam ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú màá make sure pé owó yẹn kàn yín lára lẹ́nu ṣẹ gbọ́ ok ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ yes yes mi ìfowó báyọ̀ ṣeré o bẹ́ẹ̀ ṣe ń lọ yìí owó mi gbọ́dọ̀ pé iṣẹ́ ti gbọ́ mi before the end of today mo gbọ́dọ̀ gba two million naira tó wà ní kàwọ́ ẹ̀yìn náà. no problem. ó yẹ bọ́lẹ̀. ẹ má bínú madam. mi bínú mi mo bẹ́ẹ̀ ń ṣe business bàbá àlọ́ ìfẹ́ kówó jọ. kàbólówó gbélé kò pé ká ní lárí. bámúlé tó lò ṣìyà lè jẹran tó jẹrin lọ. ẹ ló mrs kẹ́mi tẹ̀lá ẹ ká sàmà ẹ jọ ẹ jọ bá mi arrange owó yẹn kó rẹ́dì lẹ́nu yes yes thank you very much ẹ ṣe gan ni. ọkọ̀ ha owó olú ẹ̀ sọ́wọ́ bíi pé bíi pé bẹ́ẹ̀ náà ló easy kí wọ́n máa èmi lọ rí epo kẹ́míkà pọ̀ ni. kẹ́míkà pọ̀ hmm. ah, kí ọ̀wá kí tọ́ yọ lẹ́tẹ̀. ẹ̀mí padà wá gbọ́mọ. sí òsì òsì à ń yọ lẹ́tẹ̀ ń yọ lẹ́tẹ̀ bí etí ó mọ̀lẹ́. Ah, àbúrò ẹ̀mí ti dà ah, mo rò pé o ti gbé ọmọbìnrin kan sínú ilé ni tó ń jìn tó ń jìn tó ń jìn ìyẹn mú pé. àsàndé ẹ ẹ dákun mo jẹ jíìmù ni ìyẹn gbọ́dọ̀ ní irú rẹ báyìí kó tó pé òun tó máa dọ́gbọ́n kan òun tó máa jí ọmọ kan bí tá a jọ wà tá a ti jọ ń ṣiṣẹ́ a jẹ́ pé mo beautiful nìyẹn. fàjẹbàjẹ ah, <laughs> ah. <laughs> àtọ̀dé ọlọ́run ní jẹ́ ọmọ yàrá rẹ̀ ebi náà dán bí ayánú latin yìí eyín rìn gára tó jáun lójú owó mi jómi eyín rẹ̀. <laughs> àdánù náà ni kọ́yọ̀kọ́ ìwọ náà ní lókè. Eh, eh, èmi lọ́ba ń gbé wa. ìrẹsì ni mo gbé wa fún. ẹ eh, ẹ um, ń gbélé mẹ́nà gbélé mẹ́nà wọ́n sàyàn rẹ̀ mẹ́nà ah, ọ̀gá rẹ̀. ṣé o sì. àbó sori ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ̀ sọ ó dẹ̀ ṣe pàtàkì gan-an. ṣé kò lè ẹ̀yin jẹ́ àmọ́ sọ́wọ́ àyìnà. ń padà wá bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n. sọ̀rí ẹ̀ sọ̀rí ẹ̀ Àṣàbí ẹ̀ dákun torí bó ṣe sọ̀rọ̀ wọn kàn mí ọ̀bá lọ ṣé kìí ṣe pé omi carried away. carried away hmm. mi mi carried away. ẹ̀ tí mo sọ ìgbé kọ́mọ ìpọ́pọ̀ rí mọ́. mo taking away ni mi mi carried away ṣùgbọ́n. Eh pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ lọ o mm. sọ nǹkan mọ̀ ọmọ wí fún ọ tí má ní já lo àyímáwo ká lo àyímáwo ọmọ pé ìwé lásù ti tèpotepo ìwé ẹ̀ẹ́djọ́ ẹ̀sù ti tèpotepo ó ní mọ́ tú sí kí mọ́ tú sí mọ́ da wá lálẹ́ o mọ́ da wá lálẹ́ o ọmọ tí sálárì tèmi àti ẹ bá dé àyín o ah. dákun kí ni nísìn tọrọ tóbi bá ti sọ pọ́rọ̀ kan wá ẹ mo fẹ́ rí ọ yọ mo fi ọ sí sọ́spẹ́sì ni kí lámọ̀ tó fẹ́ sọ nísìnyí ah. ó sì jù ń jẹ́ ó yọ lẹ́mìí mi. ojú sókè ọgbára yìí rẹ̀ tani ẹ ra màdámù o ẹ rárá o ẹ rárá o ọyá ìwọlé wọlé wọlé. jọ um, nìkan fún mi lómi. okay water. yes one bottle. all right ma. thank you. hello mr jide odusanya. mo tún rí mẹ́sẹ̀gì ń sìn ẹ wo èmi ò fifty percent upfront Ma ṣiṣẹ́ yín bó tí ò bá ti sówó mi ì ṣe ẹ̀kan lé ní kí n máa ṣiṣẹ́ without. ẹ ká sọ̀rọ̀ wọ́n ní pẹ́ fún mi. mo ń gbọ́rọ̀ yín. mi ìbá yín jà tẹ ẹ send ẹ company account wa náà tí má ti receive ẹ iṣẹ́ yín máa bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ má ọ̀rẹ́ okay. Hello? jọ ní kán fún mi lóúnjẹ má bínú. irú ọjà o Ma? ẹ nǹkan tí máa jẹ lọ́sàn-án nù ni. ok ma few minutes ma. ọkọ lè bá mi fi ẹ̀fọ́ díẹ̀ sí this time. all right ma. o ṣe. Madam oúnjẹ yín ti ready, ẹ jẹ́ ń gbé sórí tẹ́lẹ̀. madam madam oúnjẹ yín ti ready, must be sorry sórí tẹ́lẹ̀. olówó ayé. mánéjà mánéjà. pẹ̀lẹ́kùtù la fi ń lólé ayé kò ìṣọ̀gbọ́n ọ̀nà wa la fi ní lárí kò ìṣòye inú wa la fi jẹ́ ènìyàn ilẹ̀ ń yọ ẹja rọra ṣe pàkúté olóde kò ní mú wá mọ́mọ́ wá. báwo ló ṣe jẹ́. ẹ wo kò yé mi torí ẹ náà mo ṣe ránṣẹ́ sí i ẹ wo ẹ jẹ́ ká jọ wọlé. báwo lè ṣe wá ṣe tó fi rí bẹ́ẹ̀. wọ́n máa yẹn ti kú. wọ́n á fẹ́ ṣe báyìí ọ́fíìsà yìí jọ ẹ gbà mí. ṣé ẹ dẹ̀ rí traces kankan. mi ò rẹ́ ní tì í jọ. ọ́fíìsà yẹn bá mi sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. wọ́n ti rẹ́dí kù. ṣẹ́gẹ́dẹ́ ọ̀tún jáde jáde. ta ni receptionist lára wọn. èmi ń sà. báwo ló ṣe jẹ. Ah, ìgbà tí wọ́n bọ̀ wọ́n wọlé wọ́n dà fún room ó dẹ̀ fún wọn ní kí room so wọ́n wọlé lọ ìgbà tó yá wọ́n dẹ̀ kọ́ wọ́n ní àwọn ní ìdomi so mo ní kí òun kó gbómi lọ fún wọn ó gbómi lọ fún wọn later wọ́n tún kọ́ wọ́n ní àwọn ní ìdóúnjẹ mo ní kí cook lọ gbóúnjẹ lọ fún wọn kò pẹ́ ló ń pariwo manager manager so nǹkan tí mo mọ̀ pẹ̀lú. you nígbà tí o wọnú rúùmù yẹn kí ló ṣẹlẹ̀. tí mo ṣe wọlé àwọn nìkan mo bá nílé mo dẹ̀ dúrọ̀pù mi mo wá jáde ọ̀gbà tí mo rí wọn kọ́kọ́ ò ṣe wọ́n. farabalẹ̀ o bá òkú wọn níbẹ̀. bẹ́ẹ̀ni. wọn ti kun táìmì àbí. ok kú báwo lè tọ̀dọ̀ ti yín. Ah, ẹ wo mi ṣe gbóúnjẹ wọlé òkú wọn ni mo bá lẹ̀lẹ̀ ni mo dẹ̀ pé mánéjà pé kí mánéjà wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. òkú wọn ló bá ń lẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti kúngbà tó débẹ̀ àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. and you ṣé ẹrí traces ẹni tó jáde bóyá ó mú ìfura lọ́wọ́ ní àwọn tó ń jáde síta ẹ̀. gbogbo àwọn tí wọn kọjá kò sẹ́ni tó mú ìfura lọ bí kí wọ́n mú fóònù lọ àwọn míì mú kọ́ọ̀bù dìsébù lọ wọn ni wọn fi ń kọjá lẹ́nu géètì. ẹlẹ́sìn ẹ tẹ̀lé mi dáadáa ṣẹ́gbọ́n nǹkan tí mi ń béèrè ni pé ṣé ẹrin tó jáde tó ń pè ẹrin ẹrí bákanbákan tó mú ìfura lọ́wọ́. kò sí àfẹnitó mo tí yóò tó ṣe báyìí tó ṣe báyìí ṣàgbọ́n tí wọ́n sọ fún yín. ẹ ẹ ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ manager amajọde station sin alẹ́ interrogate wọn. ṣèyí wà ní ṣì wà ókè. You're welcome. Ẹ jọ̀ọ́, kí ni ká tẹ fẹ́ o? Ẹ má bínú ẹ jọ̀ọ́, madam mi ni mo bèrè débi báyìí bẹ́ẹ̀ni mo ti ń pè wọ́n tí wọ́n ò gbé so believe me ni pé silence ni fóònù wọn wà so mo á ní kí n kúkú wá bá wọn níbi bàbá tí mo mọ̀ pé bíbá ni wọ́n ń bọ̀. kí ni orúkọ madam fún wa. mrs stella ni ẹ gbọ́. bẹ́ẹ̀ ni stella ló kọ́. mrs stella mi ṣe ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin lẹ́ ń pè fóònù yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí nìkan tó parí nọ́mbà yẹn ṣé ẹ̀yin ni iná six zero parí nọ́mbà yẹn. èmi ni èmi ni èmi. báwo lẹ ṣe jẹ́ sí wọn. èmi ni personal assistant wọn. ẹ̀yin ni pa wọn. exactly sir. àti ní crisis kékeré kan níṣẹ́ ni wọ́n níjà pé wọ́n ń sìn ní pé madam kù sínú ro àdẹ̀ ti check wọn tó tọ́ wọn ti kú. ikú máa mú ẹni sọ̀rọ̀ sà ẹni sọ̀rọ̀ ẹjọ́ ṣe ṣe ẹ notice black bag kan túmọ̀ ẹ̀. lápá kẹ. owó ẹ kó má gbé torí ẹ̀ wọ́n ṣe pa màdàmú o ẹ ẹ jọ torí ọlọ́run o. ìbọn ṣé wàá ní káàdì náà. ẹ ẹ ẹ wíìsì ni tàbí wọ́n yàtọ̀ pé tẹ́lẹ̀ ìsìn òsì àbábá àwọn nígbà ìbínú yín. èmi rí bá ìgbà tó ń wọlé bọ̀ mórí tán fa black bag kan lọ́wọ́ tó ń gbé wọlé. wọ́n gbé wọlé yìí nígbà tó wọ tó wọ lúù yẹn ṣé orí bàgẹ́ bẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tí mo wọlé mo rí lẹ́gbẹ̀ẹ́ wọn. ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. bẹ́ẹ̀ ni ẹ ẹ kẹ́kẹ́ mi rí kọ̀ọ̀kan farabalẹ̀ ní kò rọ̀ mo ń béèrè kọ́sọ̀ lọ́wọ́ ẹ̀ kó dá mi lóhùn ṣé o bá bá àgbẹ̀gbẹ̀ wọn. Hey, ẹ no no no no a okay let's go. Oh, ṣe ti rí nǹkan tẹ dání. ẹ̀yin kọ́ ẹ̀ lóòrì. ṣe ti rí. ṣe ń bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá àti wọn náà o ò mọ̀ bó My goodness. My goodness. Bá a ṣe bá My goodness. In fact, dùn yẹ check báàgì. So the reason? Officer, I can see that. Ẹni tó ń to pay. ẹni tó pa woman ló gbé báyẹn. Definitely, sir. Ẹnu not sure rẹ̀, a máa arrange fún ambulance nísìn láti wá park wọn. Ẹ jẹ́ hey, lọ. Kò sí anything níbẹ̀. ìyẹn túmọ̀ sí pé torí báàgì gẹ́gẹ́ wọ́n fi pa madam kò tí ì le manager ẹ máa bá wa dé station wa ṣe wọlé orí báàgì ìwọ náà máa dé station. ẹ jẹ́ kí security room tẹ̀lé wa. ẹ ṣù àwọn náà gbọ́dọ̀ lọ. ẹ̀yin náà rí kan gbé báàgì kọjá níta bí. ọ̀ya mo mo mo mo ṣe ẹ má ẹ má dùn jù ẹ má dùn jù ya kúrò ọ̀gá ọ̀gá manager máa bá. gògógóná wá o ìfẹ́ owó gbàyé ìfẹ́ owó gbàyé ó dá gbogbo nǹkan rú. orí máa ṣọwọ́ orí mi máa ṣe bàbọ̀ níbí. òtítọ́ ti tán onírọ́ láráyé ń fẹ́. àwọn olódodo wọn ò pẹ́ láyé mọ́. ayé ti kún kò sálábẹ́ tó lè fà á. ẹni tá fọmọ ṣọ́ tó tún ṣẹ̀rù fọmọ. bàbójúlégi gbígbẹ tutù lè dání gbó. mo bá ṣọ́ ní bá rìn ọ̀rẹ́ mi ojú la ilé ọ̀dọ́ mi yà mo ní àwọn ẹrù lọ́lá lọ́dún lọ́kọ́lé fúnra rẹ̀. ọ̀sán ṣẹ̀ṣọ́ àmì. iná wà ń bẹ̀ o wáyà náà tó bó la ń bẹ́ ń bẹ̀ o. look here. ojú sí bíbá kí ló wà nù hmm? báàgì yìí. ṣé báàgì dúdú. báàgì pupa mo ní ta ló ní báàgì yìí. náà ni mo fẹ́ sọ èmi ni mo ní báàgì tẹ́lẹ̀ ìgbà tí mo fi ń ṣe zoomika kó tó di pé mo padà ríṣẹ́ sòtẹ́ẹ̀lì. wọ́n ní kí ló wà nù báàgì onígbà tó ń ṣe zoomika etí ẹ̀ di ni wọ́n ní kí ló wà nù ẹ̀. Hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ máa ń kó àwọn sùkú dẹ́rẹ́bà bẹ́ẹ̀ ìgbà tó tún yá mo tún máa ń ká àwọn spa náà bẹ́ẹ̀ ni mo fi gbé pamọ́. Ah, mo ní kí ló wà nínú ẹ̀. ṣé nínú báàgì. Hmm. ṣé báàgì kìnní lọ wà mẹ àgbàdo. àgbàdo. sọsọ. àgbàdo mà ni ojú tí mo là báyìí hmm. ọgbà ẹ̀wọ̀n mo bára mi o bí mo ṣe gba tó toró dé tòró ń tòró. kò jìnnà síra wọn náà ẹgbẹ́ ara wọn náà ló wà hmm. ọ̀fẹ́ náà ń gba físà bíi sọ̀rọ̀ mi yọ téèyàn bá ti jẹ́ aláìgbọràn àbí elétí kunkun ibi tí mo ń bá rẹ̀ nu sísọ̀fẹ́ ni mo ń gbàdé rubí ìwọ ìwọ sọmọ fún òbúkànjẹ tó ni òbúkànjẹ o ó gba owó ẹni ẹlẹ́ni tán ó sì tún gbẹ̀mí rẹ̀ sọ yẹ kó pa sọ yẹ kó pa màdàmú tó lówó. ẹ wo èmi olódodo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ìyìn lè pààyàn débi pé wọ́n pààyàn. olórí burúkú lọ ẹni tó sọ ọ lórúkọ wèrè tó lóúnjẹ olódodo níwọ̀ ìwọ ń jó lódodo wọ́n ń pè olódodo sí ń dáhùn ìwọ tó jẹ́ pé irọ́ ti kọ́ máa ń sàn sí ọ nínú ọpọlọ ó tó yọ rúùmù ó yọ tọ́ílẹ̀tì síbẹ̀ ìwọ sọ pé ọ̀dà nígbà tó ní ìwọ kan lọ pa kí ló dé tán bá owó nínú ilé ọ̀dọ̀ rẹ. ẹ ṣeun ọ̀gá ẹlẹ́wọ̀n ẹ ní sórí burúkú. yọ kò ní yí ọ fún tó sọ ṣé èmi lọ̀gá ẹlẹ́wọ̀n lẹ́nu ẹ̀ onírọ̀ àbólódodo náà pọ̀ please correct correct yourself. ọ̀gá wọ́dà ẹ ṣeun ọ̀gá wọ́dà ẹ ní sórí burúkú sẹ́rí ìbéèrè nǹkan lèmi gan bíra mi láti jọ mo ti dé àyìn pé bóun ni báàgì ṣe délé mi. ọmọ dáa rẹ náà lóhùn. mo kò yé mi. sórí tí má bí ọ tó bá ní kò yé ọ tí má bí ọ tó bá ní ọmọ ń pa ẹ sórí sọmọ pé ọwọ́ ìjọba ọwọ́ sìnkún ìjọba ti bà ọ tẹ́lẹ̀ ló fi débí wọn ti dájọ́ rẹ gangan o sórí tí wọ́n bá dá ẹjọ́ ó lè jọ́ bẹ̀ ni wọ́n fún wa láti kóòtù pé ká lọ pa ọ́ àwa ní pa ọ́ lẹ́ẹ̀kan náà sórí tá a bá pa ọ́ lẹ́ẹ̀kan náà pín tó bá kú bí iná fìtílà ò ní mọ yìí kú àmọ́ tó bá ti lè fọ̀bẹ́ lé alọ́wọ́ kóòtù báyìí pé ká lọ pa wèrè tọkọ láti sẹ́wọ̀n lọ́dọ̀ wa àmọ́ rẹ ọ̀nì díẹ̀ díẹ̀ tábà rẹ ẹran rẹ díẹ̀ aṣọ sómi àrẹ díẹ̀ aṣọ sómi àrẹ díẹ̀ aṣọ sómi tábà rẹ débi ibi ẹ kíní ẹ gògògóńgò rẹ akàn rẹ ní fẹ̀hún ikú denu ó kú lọ kú gbénu kókó gbé ni. ẹ wo bàbá ẹlẹ́wọ̀n bàbá wọ́dà kò sí owó lè wà ọlọ́run kò sówó nípa ògùn rẹ̀ wò àtìmọ̀ tí ẹ̀ wá parọ́ kọ̀ yẹ kó jẹ́ yìn yìn lè parọ́ fẹ́ yìn mo sá mọ̀ pọ̀ kọ̀là méjì ìjà ara wọn yàn. you are very stupid for that. èmi jẹ́ bí ẹgbàá èmi àti ẹjọ́ jẹ́ bí ẹgbàá méjì tí ó gbọ́dọ̀ jara wọn yàn. ẹ tẹ́mi bá sọ fún ọ tó o bá ní o fẹ́ cooperate yóò bẹ́tà kó tiẹ̀ wá cooperate o nítorí o gbọ́dọ̀ jẹ́wọ́ bíi tí o kó owó sí kó o tó kágbàdo sínú báàgì èyí ló lè ràn ọ́ lọ́wọ́ o mo lè ṣèrànlọ́wọ́ fún ọ kí n gbé ọ sínú ọkọ̀ mi gbẹ̀m báyìí kí n sì gbé ọ lọlé ọ̀dọ̀ yín ká lọ yọ síra wọn kí n kí n sì kí n wá ṣètò bó ṣe jáde kó n bí fún ọ bí bẹ́ẹ̀ kọ́ ibi ló kù sí o ó kù gan gan gan ni o. sówó òun lu àbí ayé mọ pé. o ṣe tá a ti jẹ́wọ́. you are stupid oya go back to work. go go there go my friend go. go go there you are very stupid idiot useless prisoner idiot. ìdídá lóko para ilé. useless prisoner want rubbish. orí mi dábọ̀ yọ mí nínú ewu. ọ̀gáyìnà ọ̀ ṣàkíyèsí kankan nínú nínú iṣẹ́ wa lẹ́yìn mẹ́ta. bíi ọ̀gá wa kálá pẹ̀lú ẹlẹ́wọ̀n ọ̀bẹ̀rẹ̀ pẹ̀tẹ́kì. olódodo orí owó tẹ̀ òkun òwúrọ̀ jẹ́ ṣàkíyèsí wọn lẹ́nu tó mẹ́ta yìí o ó pé pẹ́pẹ́ fúru kan bẹ láàrin wọn wọn lẹ́bọ̀ kan kọ̀kọ̀ tó wọn dáwò kan kọ̀kọ̀ tó wọn jọ dá. èmi ọ̀fẹ́ yánu ni ó kúrò ní pé fura èmi ti rí rí rí rí rí wọ́n sì ní tójú bá ti rí ẹnu máa ń dákẹ́ ni ṣùgbọ́n mi tèmi ń fura sí ni pé wọ́n mọ̀ jẹ́ pé ọ̀gá kálà fẹ́ rọgbọ́n tu ẹlẹ́wọ̀n lé. <laughs> kí wọ́n bèèrè wò pé àwọn òtún ẹlẹ́wọ̀n ẹlẹ́ kínní yọ àfẹ́tẹ̀dì gbogbo wa nínú kọ́ńpáǹdì o ìyẹn wá já sí báyìí sẹ́mọ̀ pé ẹ̀yin ẹ̀sìn ìsínú ọ̀tà wa lẹ́nu iṣẹ́ ẹ̀yin lẹ́ni sálámí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. sùwàlà mọ̀kàn ní kí kò gbọ́lẹ̀ káwa náà wà ní múra sílẹ̀ ni ó má jẹ́ pé èso padà wá padà lọ́ máa lajà wa tọrọ mi yé ní sí ẹ̀mí ó ṣiṣẹ́ yìí ṣùgbọ́n. mo kà mo kà gbẹ́ bọ́ náà bọ́. sọ́ọ̀sà ti bí tá a gbà lábẹ́ rẹ̀ ti gbà wọn gbé gàrí fún ọ̀tá táwọn ẹlẹ́wọ̀n lọ́kùnrin sí i ní tí ọ̀yọ́ kọmọ rántí lóhùn mi. ṣèyí mo ti sí gbogbo ẹ̀mọ́ ọ̀rọ̀ lé mi. báyé rẹ jẹ́. ìwọ náà sábà pé yá ìmọ̀dé ni mò ń jẹ ìwọ gangan mọ̀ fúnra ara rẹ mi àti ẹ̀sìn jọ mọ̀ ọmọ pé mi kàn ni mo pa màdámù yìí mi kọ́. mo mọ̀ pé wọ́n kọ́ ló pa màdámù àmọ́ ńgbà tí wọn náà kọ̀ tó ò gbowó lẹ̀ fáwọn agbófinró èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ náà ó kọ̀ ó gbowó lẹ̀ fún mi àbúkò yé mi o ṣé wàá yẹ kí n fi ìyàtọ̀ oyún kí tún fi ìṣẹ̀tọ̀ ọmọ tó dẹ̀ mọ̀ wípé lórí ọ̀rọ̀ yìí ni wọ́n lé mi kúrò ń bíṣẹ́ àbú èmi ò jẹ́wọ́ o. Àsàndé má jẹ́wọ́ o ọwọ́ kí n lọ fẹ́ jẹ́ wo sórí kò wẹ̀mí náà kí n mọ̀ gbé owó kalẹ̀ fún ọ ṣùgbọ́n owó yìí ti bọ́ sẹ́nu kìnìún. kìnìún tá ń gbé síbẹ̀ bó ló ṣe dẹnu kìnìún ṣé kìnìún ò tí gbé mi. Hmm, sórí ká ní kìnìún gbówó mi ọlọ́run nìkan ló lè dáhùn tó bá rántí níjọ́ tí àwọn ọlọ́pàá lọ ṣáàgì ilé mi wọ́n gbé àpamọ́ kan tí wọ́n bá àgbàdo ń bẹ̀ owó ń ló di àgbàdo. ah ah Abu, Abu, àbú olúdúdú ah, ah, ṣé inú ẹ̀wọ̀n tó wà yìí ló ti wá jogún lọ báyìí ẹ bóòlù ṣe máa pe kọ̀ńdọ́tọ̀ fún mi ní dókítọ̀ kò jọra wọn. èmi náà mọ̀ pé ọ̀jọ̀ra wọn yìí lè parọ́ fún ọ sórí ngbà mo fi ń ṣe fàyàwọ́ tí mo wà ń Ṣakí bàbá ń kórẹ́sì bọ̀ láti ilẹ̀ Faransé tá a bá dé àgọ́ àrẹ táwọn kọ́sítọ́ọ̀mù tí wọ́n bá dá wa dúró ni wọ́n bá béèrè pé kí ni bẹ́ẹ̀ nú ọkọ̀ sórí àlùpàdà kan bẹ́ ń sàlẹ̀ àgbà mi ń bá dé bá wọn tọ́ báyìí ní tí n bá sọ pé ń bẹ́ nú ọkọ̀ iná ìwọ̀n ọba ń bẹ́ àlùpàdà ni mo lò fún owó ńgbà táwọn ọlọ́pàá béèrè kí wọ́n má bàa mú mi lọ kí wọ́n sì má bàa gbé owó lọ ni mo fi ní àgbàdo ní bẹ́ńbẹ́ kọ́ wa mọ̀ wò ó sórí tí n bá rí àgbàdo nísìn tí mo tún pe gbólóhùn rẹ̀ tí wọ́n ń han àwọn tọ́ ìsàlẹ̀ ètè mi tí n bá tún sọ pé owó ní bẹ́ńbẹ́ ó di níná nù ọlọ́run bó la ṣe wá rí àgbàdo mi. Hmm, tó bá wá délé kó bá ń sọ fún ìyá àgbà pé mo ní kí wọ́n bá ara ẹ̀kọ́ fún wọn tó bá tó fẹ́ wá wò mí jọ́ mi. Ah, hmm. àǹtí iye lélùbọ̀ ẹ ti ẹ ti ṣe tán nù hmm, torí àbá oníwà àti àgbáyé kan wa mọ̀ pé tó bá ti lè ṣe wá sí débi tó bá fi lè sọ pé tí n má ti sọ ilé yìí tán àlè iléyá ilé ti yá náà ni time up. ẹ mọ̀ time up time up time up my friend. ọ̀dà time up. kọ́ ọ bá rà á sábọ̀ tó bá tó padà wá á sàmì mu. <laughs> sit down sit down just ń jó lóru bọ́pẹ́ títí ilé ọmọ. Hmm sọ wá rí nísìn pé àfọkànsí ló lè jíjà kò sẹ́ni tó ń ikùn gbogbo ń tẹ́ ẹ sọ pátá àti wá àtọmọbìnrin tí ń lọ yìí látàárọ̀ orí ibi tí mo gbà síre mo rìkọ́dù ẹ̀ gan ni o àtòhùn àti fídíò rẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ nínú kínní. ṣé tí mo ní kó bá ń kí ìyá ẹ lẹ́kọ̀ọ́. mẹ́sọ̀ orí fóònù mi ni mo rìkọ́dù ẹ̀ sí jọ kí ni orúkọ ẹ náà. àbúrò olódodo ni. I, I, I mean your real name ẹnikẹ́ni tí ìbá wulẹ̀ kó sọ kó sọ ẹ lórúkọ tó ń jẹun kò ní jẹ ìwọ olódodo ìwọ ìwọ tó jẹ́ pé president àwọn onírọ́ ni ọlátọ̀run wá sáyé ọ̀ ń parọ́ ò ń ṣèké ò ń jalè ò ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó tún ṣe sí náà dúró náà ẹ̀sùn mélòó gangan ni ẹbí kan ní kóòtù kan tó já sí sanbo bridge kan tó já blue. ẹ̀sùn mẹ́ta wọ́n wá pa gbogbo ẹ̀pọ̀ wọ́n ní mọ́dá. wọ́n fẹ́ gbọ́ ẹ̀sùn mọ́kànlá ni gbogbo ẹ̀sùn ẹ̀ eleven allegation eleven eleven eleven allegation tí ó sì ò lè bọ́ ń bẹ̀ láyé lórí gbogbo eléyìí náà mọ̀ fà tẹ́lẹ̀ mẹ́ta ọmọ ń bọ́ ọmọ ṣeré ni o alákọ̀ọ́kọ́ náà àwọn ẹ̀sùn tó ń ṣe ni pé ìwọ fún èèyàn lóyún ó fún ọmọbìnrin lóyún nàìjíríà gẹ̀ láì ṣe pé bóyá ó ṣe legal marriage pẹ̀lú ẹ̀ do you have any court marriage with her no complete no o lè ní ni you ó fún yín lóyún kò sí ẹnìkankan tó o rò pé kò sẹ́ni tí ó bí ọ àbí ẹlẹ́ẹ̀kejì ó mú nàìjíríà add currency i mean naira you change naira to uh, uh, chicken uh, chicken uh, fowl food ó sọ dóúnjẹ adìyẹ yóò You, alikisa tó tó kí nìyẹn láyé yóò sí ó sì lè pọn bẹ́ẹ̀ tó fi kú ìwọ èmi mọsọ bẹ́ẹ̀ fọ èmi ni mọsọ bẹ́ẹ̀ fọ. ẹ dákun mr wọdà sẹ́rí ẹ dákun mọ̀ mọ̀ pé àkàrà ti tú epo Eh, eh, ẹ dàkún ṣe wá rí tọrọ dé yìí ẹ àti ìyẹn ọjọ dáwọ kájọ jẹ lérewé kájọ mu lérewé bẹ́ẹ̀ ẹnu mi dúró mọsáwó ẹnu Ọlọ́run mọsáwó ẹnu kò sí ní tẹ bá fẹ́ ẹ jẹ àjọ papọ̀ ní kájọ kan tuntun ni wípé ká rí báàgì tí àgbàdo ká gbé padà lọ sínú prison lọ fún olódodo kó lè sọdọ owó o. dúró lọ lẹ́ẹ̀kì í ṣe pọfẹsọ pẹ́là àbọ̀kọ́ṣẹ́lẹ̀ Pella. rè ni ah, torí kò yé mi ṣó ṣeé ṣe kí ọ̀gbẹ́ni yẹn sọ owó dàgbàdo ni àbí kó ṣẹ́ǹjì àgbàdo padà sówó. wàláì ó ṣeé ṣe ó ṣeé ṣe dáadáa àkàlà mọ́ jiyàn ọmọkùnrin ọmọ ọ̀nà òkè ògùn mọ́sákí ló gbọ́dọ̀ jẹ́ nítorí olóhùn ti ṣe fàyàwọ́ rí wàláì dandan ni ó gbọ́dọ̀ lóògùn ṣùgbọ́n tá a bá tún wò dáadáa ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ ẹnu abẹ́ láńjọ ti ọ̀yọ́ gbójú ọ̀yọ́ ọ̀hún náà ń kọ́ àwọn ọ̀yọ́ náà lóògùn pàápàá jùlọ tó bá lọ jẹ́ bí ọmọ ìsàlẹ̀ ọ̀yọ́ wọn á jàjàjà tí wọn á lọ jọ bí ọmọ ìsàlẹ̀ Basọ̀run kankan. ṣọ́ọ̀ṣà. Ah, e, e, easy easy easy. Ah, àmọ́ tó bá wá lóògùn kí wọ́n á lórí tí òyọ́ra rẹ̀ kò nù ọ́ fi. n lè yọra mi torí pé àlùpàìdá ọ yàtọ̀ sáfọ̀sẹ̀ àfọ̀sẹ̀ yàtọ̀ sáfòràn bẹ́ẹ̀ làfòràn yàtọ̀ sí egbé ní tí mo lo ohun àlùpàìdá ni tá àlùpàìdá kan wà fún ni pé. Pe Eh, tí nǹkan bá wà ńlẹ̀ bí yẹn bá pe gbólóhùn àlùpà ìdá sí ọ̀tọ̀ ní tí àwọn èèyàn mọ̀ rí ọ̀tọ̀ sì ní tí ń bẹ ńlẹ̀ àlùpà ìdá nù òun ni mo lò. Eh, ó ti yé mi báwọn ó ti yé mi. Eh, àmọ́ tó bá jẹ́ pé mi lè fojú rí báàgì hùn sọ̀rọ̀ mi yọ tí mo gán ni rẹ̀ báyìí tí mo sì ṣe dà <coughs> kí ló dé tó bá ti lè lo kíní tí ó lò tó fi di tó dìhun tó bá yẹ kó o sì lè rí lò padà tí ó bá fi dowó ọ ṣé n táwọn sọ ìlànà sọ ni sórí tó bá fi lè dowó padà tẹ́mi rówó ńlẹ̀ báyìí o ti kó mi. ẹ dàgbọ́ bí bó. àwa làwọn mọ̀ bá wo ṣe yọ kó mi tó dókè òkun ọmọ sá lókè òkun èyí ni tá a bá sọ fún ìjọba níjọba ọgbọ. ẹ ṣeun mo dúpẹ́ o ọmọ tí yín náà rà láàánú sẹ́rínú ọgbà ẹ̀wọ̀n yìí tọ́lọ́mọba ti yèmí kó mẹ́ ọlọ́run yẹ̀ yín náà kó nu ọgbà ẹ̀wọ̀n yìí. ni eh. am I a prisoner like you? Uh, it's, it's you must be stupid you must be crazy. yes sir. Ah! okay no problem àbọ̀ abálọ̀rọ̀ ẹ eh, let's padà sórí owó ti bí jọ èlò gangan ni o rò pé ó lè wà nù báàgì mi. Ah, ẹ ẹ sẹ́ẹ̀rì sà ìyìn lè sọ pé yóò lè wà ń bẹ̀rẹ̀ etí bọ̀ kàn mọ́ ni pé owó òkè òkun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. <clears throat> o sì ní àfojúda iye tó lè jẹ. owó nàìjíríà ti bẹ́ẹ̀ gan tó nǹkan àmọ́ látòkè owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. má wọrí ọlọ́run kọ́ wa mọ̀ sí má dá let just let everything fisafilẹ̀ fún mi sá tó ti yọ ọmọ òun tiẹ̀. just like that mo sorry, gan-an ìyẹn ò possible ṣe rí nǹkan tá à ń sọ̀rọ̀ yìí exhibit ni àti pé ó ti ní ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn ẹ̀yin lè máa wò ó bíi pé àgbàdo lásán ni but ó jù bẹ́ẹ̀ lọ and if you really need me to release it ẹ ní láti get letter láti court to indicate ẹ. Ah, madam kò lè tó bẹ́ẹ̀ yẹn mo ń bẹ̀ yín dìn ṣé rí ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi lórí báàgì yẹn àtàgbàdo nú ẹ̀ ń gọ́gọ́ ló ṣe kókó ẹjọ́ torí ọ̀nà ṣé rágbàdo táwa sọ̀rọ̀ nípa yìí ó ní ṣe pẹ̀lú ẹ̀mí mi o ó ní ṣe pẹ̀lú láìfún mi ẹjọ́ ṣẹ́rí and let me tell you mi ò kọ̀ láti ná iyekíye. really. dada i wouldn't mind to spend any amount. alright ẹ two million. Madame, two ẹ̀mẹ́ náà pọ̀ ẹ wálẹ̀ díẹ̀ mo bẹ̀ yín ní ìrànlọ́wọ́ mo bẹ̀bẹ̀. èlò lẹ́yìn lè sọ. Ah, ẹ wò ó mo lè fún hundred thousand lódìdí mi. hundred thousand Okay. ẹ kó wá ah. tó bá dollar. Okay. kẹ́ ẹ office. mi lọ́fíìsì. ẹ madam. èèyàn mi báwọn ni kọjọ mẹ́ta. tí ẹ dúró náà ìgbà ló máa parí leave ẹ. ah one week one weekend ti jìnnà jù ó ti pẹ́ jù fẹ́mi ẹ mo ní nǹkan tí mo fẹ́ ṣe ní exhibit room ni ó dẹ̀ mọ̀ pé ìwọ ni tèmi àjọ understand ara wa ni ẹ báwo ló ṣe máa jẹ́ ńgbà yẹn báwo ló ṣe máa jẹ́. ẹ àní mo ní kí n béèrè pé kí ni kí n bá yín pòpọ̀ nǹkan tẹ́ jẹ mọ́mí. jọjọ ó dọ̀ ó dọ̀ ó dọ̀ ìyá ọ̀yọ́ kí ni pọ́blẹ̀mì náà ṣé o ní manners ni mo ti máa sọ pé tí bá wà lórí fóò kó jẹ́ kí n ṣe tọ́kọ tó sọ whatever tó bá fẹ́ sọ. ẹ má bínú máa ikú yìí náà ni mo sì ń kú lọ́kẹ́ mọ́ owó. bí ikú ara ẹ ló máa kú mo fojú sọ mo fẹ́ akíló ṣe é lọ. ẹ ẹ ẹ ti múra tán ẹ ti ṣe tó tẹ̀ mọ́ lọ ọ́fíìsì mo wá ń béèrè pé kí ni kí n bá yín pòpọ̀ kí n pòpọ̀ tẹ́ ẹ jẹ kẹ́ tó mọ́ lọ náà ni ó ṣe po kẹ́míkà pọ̀ ńgbà ẹ̀. mú mi èmọ̀jì ń po kẹ́míkà pọ̀ ẹ dákun nígbà tó yẹ ṣe ọmọ science student kí lẹ́ẹ̀ fi kẹ́míkà ṣe àwọn oúnjẹ oríṣiríṣi tó wà nù kìsìnì yìí ní kí n lọ bá yín pòpọ̀ kẹ́ ẹ ṣe àfikún nú kẹ́ tó mọ lọ ẹ ti ṣe tán ẹ ti múra. lọ say anything please. please eh, eh. anything. ẹ ẹ ló dé mi ẹ ló jàre sorry about that. Ehem. okay o ṣe wá sọ́fíìsì lọ́la jọ ń fọlọ́ọ̀ bàbẹ̀ please okay no problem thank you so much. mo ń gbọ́ yìí fẹ́ sọ̀rọ̀. lórí ọ̀rọ̀ àgbàdo tá à ń sọ náà ni ṣe rí àgbàdo tá à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ àgbàdo kan tó tó tó tí ó ṣe bákanbákan torí àgíríkì ni ó yàtọ̀ sáwọn àgbàdo lásán sọ̀rọ̀ mi yẹn tí wọ́n bá gbélẹ̀ kótókótó báyìí tí wọ́n bá sọ ẹ̀yọ̀kan sínú ẹ̀ báyìí yé nígbà tí ó bá pípé oṣù kan tí wọ́n bá lọ wo ibi tí wọ́n ti gbin àgbàdo òun yóò yọ ni yóò yọ ni yóò yọ ọmọ ní gòdògbà gòdògbà báyìí tí inú yẹn mú dùn pé à òun dáko. <laughs> àgbàdo yẹn máa ń ṣiṣẹ́ bíi magic àbí. ẹ kì ṣe pé bíi magic náà bá wọn àmọ́ máa ṣiṣẹ́ yìí hmm. máa ṣiṣẹ́ ó fẹ́ fara pẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ fara pẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ tó yìí gan ẹni tó bá dúró àgbàdo bá wọn wọn máa ṣàdúrà fún mi nítorí pé tó bá wù tán táwọn èèyàn bá jẹ àgàgà àwọn ọmọ kéékèèké ó wà lọ́jà wọ́n ń ta lọ́jà dáadáa. ẹ ṣe lọ́ra. àmọ́ fèkì rẹ̀ pọ̀ hmm, kò wọ́n lówó ná àmọ́ àmọ́ wọn ní rírí fẹ́ni tó bá dá mọ̀ àwa táwa já gbẹ̀ tọ́lọ́n tó ní ajẹ́wọ́ dà yìí <laughs> àwa mọ iyì rẹ̀ gan àmọ́ wúlò rẹ̀ gan. sọ̀rí jìnnà wa wà lọ́dọ̀ wa ń bíbá. bẹ́ẹ̀ tẹ́mi rí tí mo rò pé ó yẹ kó wà lọ́dọ̀ yìí. Um, èlò náà ta kí ló máa ń pè é ságolo bíi dìríkà àbí bíi kóńgò. kóńgò èlò náà ta kóńgò rẹ. kóńgò rẹ kóńgò rẹ ò lè ju bíi bíi bíi bíi three hundred àbí bíi two two fifty three hundred kò lè ju bẹ́ẹ̀ náà lọ two fifty naira àbí two hundred. ok all um, kò sí wàhálà èmi á ta kóńgò tèmi ní hundred thousand. hundred thousand hundred thousand naira. Uh -huh. Eh, eh, eh, bẹ́ẹ̀ mọ̀ kóńgò kóńgò gan tó jẹ́ pé wọ́n fi igbáyà rọ pẹ̀lú ọwọ́ báyìí tí wọ́n bá fẹ́ máa hùn wọ́n báyìí kò gbọ́dọ̀ ju wọ́n ta gan ju five hundred naira. èyí tí mi fẹ́ ta tèmi nìyẹn and if you're not pleased with it ẹ lè lọ sí court now kí court fún yín ní lẹ́tà pé kí n release ẹ fún yín. ẹ jẹ́ kí n ran yín létí nǹkan kan oníṣẹ́ ìjọba náà jọ ní gbogbo wa a lè jọ ní ìdìrànlọ́wọ́ ara wa lọ́jọ́ iwájú irú bí èmi ṣe fi prison yard lẹ́hùn tèmi wá tí mo wá fún ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá yìí ẹ̀yin náà lè bá ìrànlọ́wọ́ wá tẹ́kùn station yìí tẹ́wàá sí prison yard wá o tẹ́wàá bá mi fúnra lọ́wọ́ o àbí tẹ́wàá bá wọn ọ̀gá fúnra lọ́wọ́ o ó ń ṣiṣẹ́ fúnra wọn ni o. well um, i don't think so because iran tèmi ò ní ṣe. àmì iná tọdọ tọ aná ò ní ṣe wọn. ok hundred thousand pọ èlò lẹ́yìn fẹ́ san. ẹ ẹ mọ bínú ẹ fẹ́ tà tó tọ ni. olódodo hmm. ó wá ṣòdodo ọlọ́wọ́ mímọ́ òwúwa mímọ́ gbogbo wa ń sáré àti lówó lọ́wọ́ gbogbo mọ̀jẹ̀ sì ń sáré àti lálóòjọ́ ìwọ̀n lérè ẹṣin ó má lè jìn sí kòtò la fi ń pè é. báwo ni. yẹ pẹ̀lẹ́. ẹ káàbọ̀ ẹ bá tààrọ. ìyá ọyọ. báwo ni. dáadáa ni mà. ta ló bèrè mi. àwọn dádì tán mọ́ wá náà ni wọ́n wá. wọ́n ti ti dírọ́ọ̀pù nóòtì lẹ̀. all right. ẹgbẹ́ wa. ẹgbẹ́ wa. ní mọ̀ rẹ̀ aṣọ àpò. olójú wo ló ọgbọ̀ngbọ̀n tó ń dúró ògùn jùúrù jù ifá mi eléǹpé òtẹ́rẹ́ lomi balẹ̀ kákò nfa wọn ni mo mọ̀ mo ni mo mọ̀ wọn lomi abẹ́ boni mo ni wọn sùn mọ́ mọ́ fún wa kékeré ọwọ́ wọn sùn àkàrà lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ fún wa kékeré òkè jòrò wọn pa gbẹnusókè yìí wọn pa gbẹnusókè òun òun là lóhun dáyé ọdọọdún kẹrìndínlógún lòun lálé mọ òun wá fọgbàrà oyò lálẹ́ òun wá ń gbọ́ yòòrò yá lójú òde nfa ní kílóṣe wọn tí wọn ń pariwo lọ lóde wọn lọmọ wọn ni wọn múre lé ọkọ ó ní ìyá òun ni ó ó ní ìyá òkú òmù sí òre ọ̀jẹ̀gìjẹ̀gì tẹ́rì òtúrú ńlá kọ́dá ọlọ́bàrà láì pẹ̀lú ẹ̀ bí bàbá jẹ́ èyí tí ọmọlé fọ́rọ̀ àní òsì o tún bẹ̀rù ni. bá dúpẹ́ o <laughs> ọba. bàbá àgbàdo ló ṣì wà ń bí báyìí. Ah. ewo òrìṣà dé padà gbẹ́gun bá wọn náà sọ pàùn dání o ọ̀pọ̀ àpàwọ́ àparadà. Mm bádìí ẹ bá worí àbá pàwọn dání ifá náà débi tí mo bá ní wọn wì ifá gbogbo àmà akósími lẹ́nu ńkóróró ńkóróró tí wọ́n bá ní wọ́n fọ̀ ikin gbogbo àmà akósími lẹ́tẹ̀ ńkóróró ìkóróró ikin mi gbìrà ikin náà ikin òjé agbọ́njá olóko túká àbàràkátà ní bàbá àyàn mọ̀ èyí kéré kéré kéré ni wọ́n ń pè lágbàjẹ́ òjò balẹ̀ pálámọ̀ wọ́n kà súrẹ́ gbẹ́yẹ́gbẹ́ igúnnugún ni wọ́n kí fáfún ti sọmọ balójúde láre tẹ̀ǹtẹ̀rẹ́ ni wọ́n kí fáfún tí sọmọ ba lójúde lóró ba ò a ò lè sẹ́bọ ba ò rákàlà a ò lè sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lé wọn rò rẹ̀ ilé igun wá dé igun gbàgẹ̀rẹ̀ sẹ́bọ ti gàn ó re tàṣìgbà lọ́ní òmù nbí ọwọ́ ní báwọn lè yẹ kóró nbí gbàbọ ọmọ ní ẹjọ́ báwọn lé ọmọ èrùwà sùsùsù bàbá ẹ wo ẹ wo ṣeré jèrè à. gèǹjẹ ni wọ́n gbélé ọ lọ́wọ́ ẹ bu ló gbé wá bá bàbá mi ẹ má gbé yẹn wá jèrè ẹ má gbé yẹn wá jàre àfíìsì àfíìsì àfíìsì bá fi ṣe ìròyìn tó ìfẹ́ kò sí kan tó dùn mí tó my time the risk and the energy tí mo waste látòdì tí mo fún wa báyìí báyìí. ilé ìkọ́lá àkọsí mi àìmọye tá a ti ń paradà paradà àìmọye yẹn tí wọ́n ti sọ di gita àti sọ di yẹn. oh god ah bàbá ẹ̀ ní nǹkan kan. lẹ́nu rẹ lẹ́nu rẹ sẹ́mi ẹnu ẹ ló fi sọ ọ́nù sẹ́mi àbí. ẹmu ẹkọ agbada àkókò òsì. èmi ló ń bá wí yẹn o agbada yà ẹ lẹ́nu mi. ìwọ. yes come in hello Biola lọ pàdé wọn ní call two. ah morning sir. okay ah morning sir. akalakala yes sir how are you ojú rẹ ìmọ̀ tutù <laughs> ẹ̀rín rẹ igan tó tutù pẹ̀lú sit down thank you sir you are welcome. <laughs> èwo ló bá dé o. ìròyìn ayọ̀ ni sà. ọmọ tó dáa báwọn. bẹ́ẹ̀ ni ìròyìn ìdùnnú kan ló kàn mí báyìí bẹ́ẹ̀ ni ló jẹ́ kí yíyẹ̀rín ọgbẹ́nu mi bẹ́ẹ̀ <laughs> ẹgbẹ́lẹ́sà ẹgbẹ́lẹ́sà lẹ́tà ìwọ tún lélẹ̀. lẹ́tà ayọ̀ náà ni sà. lẹ́tà ayọ̀. bẹ́ẹ̀ ni sà. that's wonderful. akalakala ọkùnrin mẹ́ta kárẹ̀ kárẹ̀. what akala lẹ́tà kí ló sọ pé òun wá fún mi. ẹ mú ní lẹ́tà ayọ̀ ni sà. lẹ́tà ayọ̀ lélẹ̀. bẹ́ẹ̀ ni. are you with your sense? ṣé orí ẹ̀ pé ṣá ní àsìkò recession tá a wà yìí dọ́nà ṣé kìí ṣe pé àwọn olóṣèlú kan ti bẹ̀rẹ̀ sí máa parọ́ tàn jẹ pé àwọn ní appointment kan tó fẹ́ fún ẹ torí ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé mi báyìí o. Ah, <laughs> olóṣèlú kẹ èmi àtàwọn olóṣèlú yìí máa jọ́sìn ní àjọsìn rárá hmm. wọ́n ní wájẹ ọ̀dẹ́jìn ni. ọ̀dẹ́jìn bẹ́ẹ̀ni sá. ọba ìlú wo ni. ọba kìí sọba ìlú <laughs> ìyàwó sàgùnmọ̀lẹ̀ ní sọ́n parẹ́ bẹ́ẹ̀ni sá. Ah! ọ̀gá sẹ́rí tí a bá wà nípò tí mò ń sọ yìí ọbọ mọ fẹ́ yàn wọ́n mọ̀ fún yàn nìkan ìjòyè ọmọ fẹ́ yàn wọ́n mọ̀ gbé nǹkan wá fún yàn ṣé wàá rí pàápàá jùlọ ìjọba wọ́n mọ̀ fún yàn lẹ́bùn ṣeré ni ṣé rí ipò tí mò ń sọ ń parẹ́ yìí ó pè mí ju kí n ṣe gómìnà ìlú ìlọ. Ah! tí alábà mi bá pààyàn gbà á. dódódó ṣé k1. ẹ k1 yìí ń pààyàn kẹyìn Ṣàngó lè ní sọ ń parẹ́ Ṣàngó àkàtà yẹriyẹri bí bàbá wọn jà yóò yàn lọ bí ẹdẹ bí ẹdẹ kó tó dé oúnjẹ àwọn gbàgbé ọ̀làjà wọn sò lọ. Ah! alábàbí ọkọ yà tó bá pààyàn tára bá sán pa gbà kò sẹ́ni tó gbọ́dọ̀ débẹ̀ wọ́n yé débẹ̀ wọ́n yé débẹ̀ àbí tí mo jẹ́ olórí oníṣàngó nìkan tí a bá wá pè mí ìmọ̀ ẹjọ́ lọ bẹ̀ ìmọ̀ akọrin abẹ̀rẹ̀ sí mọ̀ ẹjọ́ lọ pé alápá dúpẹ́ ibà alápá dúpẹ́ ibì àgbọ̀mọ́pá mi mọ̀ pàyà mi alápá dúpẹ́ sáńtà lóòlò ló alápá dúpẹ́ ibà àgbọ̀mọ́pá mi mọ̀ pàyà mi alápá ah! wọ́n wá bíi ẹran bẹ̀mí ni kí n tó lọ ló gbé epo wá wọn mú owó wá kò sí tí wọn níbẹ̀ mú wa tán sẹ́ẹ̀rí ipò lédè kúkúrú ó pè mí ju kí n mọ dúró de ọ̀dẹ twenty five ọ̀dẹ thirty lọ bẹ́ẹ̀ ni sàó pè mí ju sí oṣù lọ. dúró dúró dúró ná ẹ máa tó bí èèyàn mélòó tí Ṣàngó lè pa kóṣù tó pé. as much as bí wọ́n bá ti ń sẹ̀sìn lónìí. ìyá máa ṣe ń tẹ Ṣàngó lójúmọ́lẹ̀ náà. ẹni ọmọ pa wọn bẹ́ẹ̀ lówó ṣe máa dé fún wọn. Akala, akala, akala, akala. àrówó saye, àrówó saye, àrówó saye, àrówó saye. Akala, akala. ee ìwọ làrí bá wí ee ìwọ làrí ìwọ tó gbà ya wọn tó gbà ya wọn ìwọ la yí bá wí. àkàlà àkàlà àrówó sàyé àrówó sàyé àrówó sàyé àrówó sàyé. ọ̀làmọ̀gùn ọ̀làmọ̀gùn ẹ̀yìn àkàlà ọmọ àrówó sàyé ẹ̀yìn rẹ̀ wù. Hágalo. nínú ilé ọ̀rọ̀ mi yé yín <laughs> ẹ̀kúnṣẹ́ kò ní sùn yín kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ bá lu yọmọ dún bẹ́ẹ̀ bá lu kò ní yà ẹ mọ̀ mọ̀ ṣe ni o ẹ mọ̀ mọ̀ ṣe ni o ẹ wá ti lu nǹkan ẹ tẹ̀sẹ̀ tọ̀pá sílù báyìí hmm, torí ìjọ <laughs> ń bẹ lẹ́sẹ̀ mi tẹ́ bá jẹ́ ìjọ <laughs> ẹ mọ̀ pé ọwọ́ wa ló bọ́ sí ẹni ọwọ́ wa ló bọ́ sí ìwé tẹ̀ kọ́kọ́kọ́ tẹ̀sùn tẹ̀ wò lọ́wọ́ wa ló bọ́ sí. àkàlà àkàlà. soríire ẹni tì mí pa ẹni tì mí pa sẹ́rí ẹ̀yin ni kọ́kọ́ lè wà ń bì bẹ́ẹ̀ ṣe ń ṣe kó lè dùn bẹ́ẹ̀ làwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ bí tara ń fẹ́ mọ́ ni díẹ̀díẹ̀ torí àwọn náà ti dúró tipẹ́ ìránṣẹ́ kì í wádìí kan lọ́wọ́ sọ̀rọ̀ mi yé yín sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí gbogbo yín náà ni ẹ̀ ní bádàbànú jẹ́ padà sílé o gbogbo tí ń dùn yín lọ́kàn tẹ́ fi dé yìí gbogbo ẹ̀ ni ó wà sí ní olódò lọ́mú mi sẹwárí mọ́níjàdà bọ́sẹ̀gbẹ̀mí ni bọ́sẹ̀gbẹ̀mí bíi ṣé ẹ̀yìn gbogbo tẹ́ bá bá wa ti bá ń dùn yín lọ́kàn tó jẹ́ bí ìṣòro yín ẹ kọ́kọ́ yín fún mọ́níjà tó ti yé yín ẹ fi ìṣòro yín sí ní lẹ́gbẹ̀ẹ́ ọrùn ìwọ̀wé o gbogbo ẹ̀ lọ́lọ́run ó ṣe o nítorí ti yín ńlọ́lọ́run ṣe ṣẹ̀dá wa bàbá wa fi irú yín lẹ̀ bàbá láàánú ṣe yín lórí <laughs> ọlọ́run lè fẹ́ lómi tí ó wẹ̀ lómi tí ó ṣẹ̀ lómi lórí tó ti yé yín ẹ̀yin ẹ̀dá àlùbọ̀ lẹ́ńtì Akala, akala, akala, akala. àrówó sàyé àrówó sàyé. ìmọ̀ sáyé jẹ o ìmọ̀ gbádùn o ah. Ah. ọmọ òun lè dá ọ̀nà òun lè rìn o ọmọ òun lè dá o yóò dòwó náà ni yóò padà dòwó náà ni tó bá kọ lógì ayàfọ́lẹ́ kọ̀rọ̀ ni ẹni tí ó kó yàkọ ẹni tí ó bá àrùn òun yàrùn ni. gbogbo ló wáyé ẹja rọra pẹ̀lẹ́kùtù la fi ń lólé ayé kò ìṣọ̀gbọ́n ọ̀nà wa la fi ní lárí. ìṣọwọ́ madam náà mọ̀ kò mọ̀ rárá ah, àwa gbogbo la ló ń ṣiṣẹ́ yìí tó bá ní ká lọ gba fifty million wá báyìí tábà máa lọ tábà máa dé báyìí ó lè ná ten thousand naira lèmi lọ nínú fifty million ten thousand. àyà tó bá wà lórí kọ́ báyìí ó lè gbà kọ́ for hours four hours ká tó ṣẹ́jú báyìí twenty million ti dé àkìlò ah, ṣẹlẹ̀ gangan kò ṣe mi rárá ó wá tó kẹ́ wá ṣe mistake lórí nǹkan tó ràn yín ah, a sọ̀rọ̀ sí yàn ni á sọ̀rọ̀ sí òbí pé ọ̀nà kan ló ṣẹ̀dá èèyàn ni. táni ẹ. níyì ni mà. àwọn mi sẹ́ni yẹn wọlé. ẹ kúṣẹ́ madam ẹ pẹ̀lẹ́ ma owó tẹ ní kí n lọ gbà wá òun ló wà ń bíbá oh ok ṣé ẹ ti confirm ẹ kó i just confirmed ma. ó pé that's fine uh, you are relieved for today. okay ma um, madam ẹ jọ mo ní kí n rán ilé tí mi pé ṣé ẹ gbàgbé owó tí a jọ sọ ó lè skip mind in mo á ní kí n rán ilé tí ma. mr ní èmi ò gbàgbé tó bá jẹ́ torí owó tẹ gbé wáyé ni. lẹ ti ṣí lọ́kàn yín tẹ́tí fọkàn balẹ̀ lórí pé mo máa yọ fún yín nù irọ́ lẹ pa fúnra yín o because èmi àti yín jọ mọ̀ pé àwọn tá à ń ṣiṣẹ́ fún yìí kì í ṣe pọ́ fún wa ní hundred percent payment bí fifty percent bí thirty bí twenty ni gbogbo wọn fún wa owó wa la fi ń fund gbogbo project yìí nígbà tí n bá tún yọ nínú owó tí mo ní kẹ́ lọ gbà tí mo fẹ́ fi ṣiṣẹ́ tí n bá tún kó fẹ́ yín inú ẹ̀ báwo lowó tí mo wá fẹ́ lò fẹ́ ṣe fẹ́ pé èmi gan tí mo ń ṣiṣẹ́ àwọn èlò mò ń ná fúnra mi inú ẹ̀ àbí mo jẹ yín lówó. Ah, rárá ma ẹ ṣe bí pé ẹ ṣe fẹ́ fẹ́ gbowó in advance ni ẹ̀hẹ́n má fún yín omi mo promise yín táyẹ̀ bá ti yọ̀ má fún yín ẹ má worry but this one is out of it ẹ má ranjú mọ́ ilé. mo jẹ́rìí yín ma. ẹ má lọlé. kí táwọn èèyàn rí báyìí náà greedy people everywhere torúkọ ti lọ gbọ́ wá sí i mo dẹ̀ gbọ́dọ̀ ṣí kí n bù fún nù ẹ̀ ṣé mo máa ń bu owó jẹ ni ṣé mo ń bu owó lá n bá máa fowó ṣiṣẹ́ tí wọ́n ní kí n kí n yá ẹ lówó náà ṣé mi mo kó báyìí mi mo fún problem tó ń sort out ni. Ah! àwa o ọmọ ẹ tẹ́mi gan-an fúnra mi ní owó ọ̀hún tá fi ṣiṣẹ́. balaye ah! ẹ ti wá dẹja nígbà tẹ dárí bẹ́ẹ̀ tẹ kọ̀ parẹ́ mọ́ ní omi bẹ́ẹ̀ mo gba láyé mi ti dẹja. wọ́n máa mú póò. ẹ̀jẹ̀ ó wọn máa ta ló fẹ́ bá mi wọnú sáré mi bàbá ẹ̀jẹ̀ dáná wò mí nílé dájìyà mi. bó ṣe máa jẹ́ náà ni torí nǹkan tí a máa ṣe ni pé bá jáde ìṣòro tó àkọ́kọ́ ìdíje òsì àlàyé rẹ ẹ nídìí àti máa dààmú ẹ ti ṣàlàyé fẹ́mi wọ́n máa mọ̀ bò máa wọgbẹ́ àṣẹ mọ̀ bò mo bò máa dẹ́ yanjú ẹ ẹgbà mi lórí àlàyé ọ̀nà ọ̀nà òjẹrẹ òfin lè rí. mi máa ń gbádùn yìí tẹ ẹkọ tí jẹ kẹsẹ bóni tí mo dẹ fi sára ẹ. ọ̀tọ̀ jẹ́rìí ẹ bí tí mi ìrọ̀ ẹ dé wàá jẹ ju bẹ́ẹ̀ lọ. ọ̀nà ògbóni ṣìlógún tiẹ̀ rè. Ọlọ́run. bá a bá wọn bọ̀. ó yà ó yà ẹ ṣe bí ẹja lọ́jọ́ wò. àgbékiní ẹni mi lóró dangerous. ó dangerous ẹ̀yẹ́ wo bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ bàbá nìyẹn ẹ sọ pé bàbá bàbá ẹ tún bẹ gbé ẹja ẹ ṣe bẹ jalọ ẹ ṣe bẹ jalọ ẹjẹ wò ni ẹjẹ kan fún mi ní sinetọ ala ẹ ẹ ẹ ẹ ti bí ẹja ẹjẹ wò ẹjẹ wò fóun àdàbò yìí. Hello, Miss Bakare. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé owó yẹn fún PA mi, ọmọ adọ́dọ̀ yín sìn. Ẹ cash tàjọsọ yẹn náà ni mi ìfẹ́ check ẹ jọ̀ọ́. I need cash bye bye bye. Bẹ́ẹ̀ni. À irú ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o. Mo ń bọ̀ sìn in the next fifteen minutes wọ́n máa dọ́dọ̀ yín ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. Ẹ ṣe gan ṣé tówó yìí máa ń yí mọ́ Bímbọ lọ́wọ́ báyìí nù ẹ máa lọ sọ́dọ̀ Miss Bakare sí wọ́n máa gbé owó kan fún yín ẹ yọ one million naira náà kẹ́kọ̀ọ́ fún company tó bá wa ṣe printing yẹn kẹ̀dẹ̀ lọ deposit tó kù sí bank ẹ má gba check lọ́wọ́ wọn o Bímbọ máa ń like o máa kọ check fún yín ẹ má gba check lọ́wọ́ ẹ o. nǹkan tó ṣẹlẹ̀ ní tó jẹ́ kó pa ẹni ẹlẹ́ni dànù. ẹ ẹ ẹ o ẹ̀yin ọlọ́pàá tún dé o nǹkan tí yóò bá mọ̀ pẹ̀lẹ́ máa fẹ́ tì sí ọlọ́run èmi ò ní kí wọ́n máa mú pupa o. mo ní kó lọ bá madam kó gbowó ọwọ́ ìfẹ́ mi ni kí mi gbowó kí n já ni ọ̀pọ̀ yẹn ó jẹ́ṣẹ́ ju ìmọ̀ṣẹ́ wọn lọ ni. listen ṣebí wọ́n lọ rán wọ́n máa mú òpó níṣẹ́. kó lè bá mi gbowó ni. kọ́ bẹ́ẹ̀ gbowó. ó tán ó dẹ̀ pa madam. ah òun ló jẹ́ yẹn iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹ́ yẹn. sọ̀rọ̀ ẹgbẹ́ Ah, Morisa! hello how are you. yes sir. easy. yes sir. Ah, báwo ni. arúgbó sà. ẹ kú sí àná. yes sir. ìwọ wà ní ti báàgì tó pa mẹ́gbẹ̀ẹ́ ó fẹ́ gbẹ́bùn fún mi ni. ah mi ò tó bẹ́ẹ̀ sà àtúgbọ̀dọ̀ <laughs> eh, eh, gbà lọ́wọ́ ẹni tí ò ní fún ẹ̀yin tẹ́ ẹ ní sà eh. ẹ̀ka mọ̀dín paul wí ah. mm, bẹ́ẹ̀ ni sà èmi ń jáde lọ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tí máa close lẹ́nu sẹ́ni ni mo ṣe kó àwọn aṣọ kan síbi <laughs> mo fẹ́ wọ lóde ni. it's all right um, àwọn boys tó wà ní in charge wọn yẹn lẹ́tà ẹ̀ ti dé wàá wá mú lọ sí area A wọ́n máa execute as soonest you have to get. àní Abubakar olódodo ikọ̀ tó lára àwọn boys tó wà ń charge wọn lẹ́tà ẹ̀ ti dé wàá mú lọ sí area a wọ́n máa execute as soonest o gbọ́dọ̀ múra lẹ̀ ok. Yes, sir. Inspector Piccolo. Ma. Are you serious? <sighs> I'm serious, eh? In fact, mo will be pé ẹ insist pé jẹ́rẹ́ ká handle guy Eh? Ó padà jẹ́wọ́. No wonder. Mind me, sọ me, but there's more to this case. Because àgbàdo àgbàdo lásán lásán. Ah ah. Yes. Hold on. Any mọ̀ ló joba kí ìjọba pa bọ̀bọ̀ yẹn. three. Oh my God. Check kí n They have to stop his execution. Láì wọ́n busy. Ah. Ah, Inspector, you know what's going to happen? The worker will go information tó ti Take it to them ní prison. Jọ́kàn rí i pé bọ̀bọ̀ yẹn wà innocent, okay? So while you're your way, èmi kankan máa put a call through to them. And by the pé court náà. Ọ̀rẹ́, ó yá tètè tètè tètè tètè tètè. Ọ̀rọ̀ ló mọ ọ̀gbọ́dọ̀ kú o. Eh, olódodo olódodo ọ̀ǹda mo lè má ní àǹfààní láti bá ọ̀sán tí mo fẹ́ sọ yìí mọ́ tàbí ká sọ pé a lè má láǹfààní àtijọ́ pàdé látijọ́ sọ mọ́ kọ́ mọ́ wàá lọ tán tẹ́mi àti ọmọjọ gé kàbámọ̀ jẹ kí ni ti ń bẹ lọ́wọ́ mi yìí jẹ́ ká sọ kínní ìdòwò olódodo jẹ́ ká sọ kínní ìdòwò kọ́ mọ́ bí ìyá jẹ gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ gbé. ọ̀gá wọ̀dà ẹ fọ̀rọ̀ rúra yín wò èmi tẹ̀ ń wò ní èmi lè sa agbọ́ ti kú yọ agbọ́ ti kú banújẹ́ ni mí ah, nígbà tí mi bá sọ àgbàdo dowó nìsín kí lè rí agbowó kà mí èmi ọmọ lọ sájú lé ọrùn ẹ̀yin àtàwọn ẹbí yín ẹ̀yin ọmọ náwó àwọn kan máa ná èmi nínú sàárè ah, <laughs> ó le díẹ̀ ẹ̀yin náà fi rora yín wò. ẹ ẹ o lè o lè mọ̀mọ́ má ṣe bẹ́ẹ̀ ronú sọ̀rọ̀ mi yọ sọmọ pé tí ó bá jẹ́ pé bọ́rọ̀ ṣe ló ń fẹ́ rí torí tí kíní bá ti dogo tán sọ̀rọ̀ mi yí o kò lè irú sọmọkọ fọmọ kan lóyún láìpẹ́ yìí tí o bá jẹ́ pé bọ́rọ̀ ṣe rí tó jẹ́ pé ọlọ́run kan kọ ọ̀rọ̀ rẹ pé ó rí báyìí ẹ bá ti jọ mọ́ gbé pọ̀ bíi fámìlì ìwọ bá ti dàbí ọkọ kóun dàbí ìyàwó ẹ má jẹ́ kí kinní yìí ò gbélé báyìí. ọ̀gá wọ́dà hm? ẹ̀yin ò sì lu agbára tẹ́ ẹ ní kíkú ọyẹ lórí mi kẹ́ ẹ wá wàrà tẹ́mi ọ̀fà gbàdúrà ọwọ́ yín dá kódà bẹ́ẹ̀ ni mọ́mù kankan nu owó ọ̀tẹ̀ ńlọrùn ẹ jẹ́ kú lórí mi. Eh, eh, eh, títa wà ní kí owó fẹ́ jẹ́ báyìí nìsín mhm. nígbà ó bá kú tán. ìbéèrè yín wá dà tí ẹ bá ti pa mí tán ẹ mú àgbàdo ẹ kó inú sàárè mi owó padà lọ bó lówó bá a bá ríra àtó lówó yíyanjú ẹ fún. ẹ kí ló fún yín kí ló fún ọ láì dé àgbẹ̀ lè padà pàdé ìwà àtó lówó ẹ lè mọ̀jọ lọ ọrùn kankan náà. àárín mi àtọ́lọ́run lè yún wá. Ah. kí wọ́n lọ ẹ̀rí kóun lọ sí heaven boys ìgídá lóko para ilé. orí mi dábọ̀ yọ mí nínú ewu. ẹgbọ́n ọ̀tá la ṣe bí. àní ìta lè nìyàn ibi. wẹ́dọ̀n. sẹ́ni tó ṣe bí máa ṣòdodo. wẹ́dọ̀n. elédùà elédùà má jẹ́ n jìyà ìmọ̀dí o. olódodo ó wá sódodo ọlọ́wọ́ mímọ́ ó hùwà mímọ́. gbogbo wa ń sáré àti lówó lọ́wọ́. gbogbo mọ̀jẹ̀sì ń sáré àti lálóòjọ́. ìwọ̀n lèrè ẹṣin kó má lè jìn sí kòtò la fi ń ké. kò bójú ọjọ́ ṣe rí orúkọ tèmi ni Abímbọ́lá ọmọ Làbákẹ́ ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn yìí wọ́n ti yẹgi fún arákùnrin Abubakar Olódodo ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ bó ṣe ṣe pàtàkì tó láti gba káàdì ìdìbò wa ẹgbẹ́ tampan yóò ṣe ayẹyẹ ọdún kan wọn ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún tí a wà yìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ó ṣe ni láàánú wípé lẹ́yìn tí wọ́n ti yẹgi fún arákùnrin olódodo Abubakar ní ọwọ́ sìnkú àwọn agbófinró tó ti àwọn tí wọ́n ṣekú pa arábìnrin oníṣòwò Stella Ojúlárí. bàbá ìpadà jìyà ìmọ̀dí náà ní sá ó ga ò ló máa ṣàánú wa ẹ́ ah, máa ṣe o ta ló lódòdó kó wá wí irọ́ ti bàyé jẹ́ ènìyàn ò sí mọ́. kò sẹ́yìn ọmọ kọ́lọ́run máa gbà wá. olódodo olódodo la wí. ta ló lódodo ta ló lódodo kó náà wá o. ìfẹ́ owó gbàyé ìfẹ́ owó gbàyé ó dá gbogbo nǹkan orí máa ṣọ́ wa orí mi máa ṣe bàbọ̀dé ibi.